عياله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn kí aláwọ̀pẹ́ wa fún ọlọ́run a ṣe àṣàbátò fún àdẹ́rẹ̀wà Muhammad lájá ṣàlátì náà gbogbo gbogbo àwọn ará ilé annabi àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà mo kí gbogbo ìkàlẹ̀ mo sì kí gbogbo ìjókòó yìí mo kí wa lábẹ́ Rashidiyati Islamic Foundation ní Ìdẹ̀ra Central Mosque. Àbẹ̀rán ọ̀rọ̀ Subhanahu wa ta'ala, ọlọ́dá pàṣáṣà ní mú dáadáa fún wa. Àwọn bàbá wa àgbàlagbà ìsìláàmù tí èèyàn ṣe ṣe ronú dúbí wá mọ́ sí gbogbo ẹja kí wọn kú iṣẹ́ òun tó rẹ́nu ẹ̀là wa náà wà ní ọlọ́mọṣà jáwà ní oṣù àṣeyọrí gbogbo àwọn bàbá wa ní kalẹ̀ ọlọ́mọṣà jáde pẹ̀lú dáadáa ọlọ́mọṣà jẹ́ ìjẹ̀lì islam ọlọ́mọṣà jẹ́ ìjẹ̀lì islam gbogbo àwọn tàà wá ń jẹ́ àlùfáà nínú mọ́ṣálásí àbí lábẹ́ ìjẹ̀rà central mosque ajẹ́ ìmáàmù ráṣìí àbí ìmáàmù jálẹ̀ ajẹ́ làdáni ni àbá tẹ́tọ̀ sí gbogbo wa pátápátá mú kí ní ìsàbórí sẹ́lì kankan ohun ọlọ́wọ́ máa ṣàlẹ́kùn dáadáa gbogbo wa àwọn bàbá wa tí wọ́n tún dàbí kọmítí elétò ìjẹ̀rà central mosque mo kí púpọ̀ ọlọ́mọ́sàjá ní pẹ̀lú dáadáa ọba tó ní ẹgbá ìsìláàmù tó fi jẹ́ bá lè àtúpẹ́lọ́dọ̀ náà ẹnu mọ́ bá tó bá kù jẹ́ bá tó lò ó ọlọ́run jẹ́ lórí dáadáa ẹgbá ìsìláàmù ìdọ́jọ́ alẹ́ ẹ̀sùn wá fi ọmọ lọ́wọ́ àwọn ọmọ náà tó wá gbọ́yé ó tó wá ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe dáadáa ìlọ ọlọ́mọ́sàbá àti ilẹ̀ṣùn náà gbogbo àwọn ìyá wa náà òkè àwọn náà púpọ̀ ọba tó lẹ́yìn náà ṣe islam ṣe yá ní àfihìnrí nígbà ilé àgbà ti dé àtúpẹ́lọ́ ọlọ́run nígbà ìsìláàmù náà kú lọ́wọ́ wọn gbogbo àwọn ọmọ ní èṣù tó jáde lára yí ọlọ́mọṣẹ́ àti ẹjèrè wọn ẹjèrè wọn yà ní láyé ẹ̀sùn wá sí wọ́n tó gbídà ìyá mo tó wá kí àwọn youth àwọn youth yẹn àwọn bọ̀dá àti wà nù àti àwọn youth Ah, inú mi dùn púpọ̀ èpè rí mọ́sálásí ẹni bá rí bó ti wà yìí a mọ̀ kéèkéè sí mọ́sálásí sí mọ́sálásí àwọn àgbàlagbà ni ìjọba bá rí mọ́sálásí àwọn àgbàlagbà tí wọ́n fi àyè gba àwọn ọ̀dọ́ ẹja kíra wa kò rí rẹ̀ torí inú ọ̀pọ̀lọpọ̀ tí ma ń pa ìmọ́lẹ̀ṣìn láwọn àyè kọ̀ọ̀kan oníkáníkáwọn ọ̀dọ́ gbẹnusọ́n àwọn Yorùbá sọ̀rọ̀ kan ibi táwọn lò sí ọ̀tọ̀ àmọ́bí tó yẹ láti sí abẹ́gbò yìí Yorùbá ní òṣà táà bá ń ṣe níbù kan táà bá ti ń lé àwọn ọmọ kéékèèké gbọ́n àpọ̀dọ̀ débẹ̀ kí ni ó ṣẹlẹ̀ tí ó náà láìpẹ́ ọjọ́ wọn ni yóò parun àwọn òwà gbọ́dì ṣàdúgbọ́lọ́dọ̀ ọlọ́ ìsìláàmù táwa náà bá wá láà ń ṣe láwọn àgbàlagbà tàbá ní káwọn òtò gbẹnu sọ́hun bàbá mọ̀ lọ́tán àwọn tàlàfẹ́fẹ́ yìí lẹ̀ fún ó jẹ́ kí inú mi tó pẹ̀lú ètò tí mo bá lẹ̀ mí mo wá fi chairman àwọn ọ̀dọ́ mo bí kí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá lọ́kùnrin àti gbogbo àwọn ọ̀dọ́ náà lóbìnrin ọlọ́mọṣà sàdẹ́kùn dáadáa fún wa mo jẹ́ pé chairman àwọn YouTube gbogbo wà sí mo fẹ́ wá sí yà yìí lórí wọ́n ti ṣe fún wa àbí àbá ti ṣe fún wa ní wọ́n ti ṣe fún wa ó dàbí pé iṣẹ́ ti kàn wá ṣe nífi ni pé mo fẹ́ wá ṣàlàyé ọ̀rọ̀ yá máa nùfún wa ní ọlọ́wàjẹ́ rálàyé rẹ̀ sí lókùwá ọlọ́mọta àtọwà sọ́nà tó àkọlé tó ní àwọn agbéyẹ̀wò tó yá sí àkíṣì tó máa lọ kí mọ́ sàfòkìlì kò tọrọ àmójúkò lọ́wọ́ àwọn bàbá àgbàlagbà táwọn ìyá wa tó ṣe pé kálukú ti dé látàárọ̀ kó wá ṣe pé ọmọ ní oyin yìí jẹ bínú ọ̀nà ń jòkó dé àbó ń jòkó dé ọ̀nà kìí ṣe ṣe ìgbìràgà wàlá àmá ọmọ tẹ́ sí náà ní iṣẹ́ṣẹ́ sí ní a mọ́ sí iná tó wá pọ̀ ní kìní kan lónìí kìní kan lọ́la ibá tó pò níyà yìí sí ó tó dọ̀nà kòrò lọ́nà ìgbèsè náà gbogbo wo yí àná ọ̀nà bàdágírì tàṣí bí a ṣe ń dé bàdágírì àbá fi fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ibi tàbí ọlá nánú ìrìn yẹn wá máa ń ìgbà káṣùpá àti mo tún ṣe díẹ̀ tán ẹjẹ́ ọgbọ́n nílẹ̀ yìí díẹ̀ náà ní wá mọ́ fá pé ní padà mọ́ wá pẹ́ débi tó yẹ kí n lọ ẹ̀dàpẹ́ Islam and terrorism ìfẹ́ gbé lórí religion and terrorism religion pọ̀ àmọ́ ta bá ṣe èyí religion kí ni jama Islam ní wà jẹ́ ká ṣe pé Islam and terrorism inú mi tó púpọ̀ pàdá kọlẹ̀ ọ̀rọ̀ torí inú ọ̀rọ̀ ta bùkátà sí ká mọ́ gbéyẹ̀wò lásìkò yìí kò làkọlẹ̀ ẹ̀sìn Islam àti ìwà jàgídíjàgan ǹjẹ́ wọ́n jọra wọn ǹjẹ́ wọ́n rìn pàdé ara wọn ìjọ́ sí ẹ̀ níbì kankan tá ti fojú tọra wọn tẹ́lú gbogbo béèrè tí mo béèrè ìsì rẹ̀ ni pé láà wọ́n àjọra wọn wọ́n àrìn pàdé ara wọn wọ́n à sì níbi tán ti fojú tọra wọn ìwà jàgídíjàgan ìwà pàlẹ́ ìwà kádà lúrú ìsìláàmù ń lọ báyìí ìwà jàgíríjà kan náà sì lọ báyìí they are two different wọ́n àjọra wọn àbí ẹ̀dá fún tí àwọ̀ funfun ìjójó àwọ̀ títú ẹ̀ẹ̀sẹ̀ àwọn mẹ́jọ mọ́ láà àwọ̀ funfun ní islam àwọ̀ dúdú ní tẹrọrìsì ìsìláàmù funfun ó lágbò ìwà àpáàlè ìwà jàǹdùkú tẹrọrìsì mù yìí òun wá dúdú ó sókùnkùn tẹwọn bí ó wá sókùnkùn dé ẹ̀dàkùn bá wá ìsìláàmù nísìn ẹ wà kan bìkan àbẹ́ẹ̀ ní wà kan bìkan

àti mọ̀lẹ́bí ànẹ́bì kan ìlú mọ̀ta ìsìláàmù ṣe trace àti òṣè trace ìwà terrorism olórin tàà lè sọ kọjá pé ọ̀dọ̀ sí ìdáni tó ti wá tàwà lóbi rán ó ẹ̀ dáhùn jẹ̀mọ́ ta ni ṣètáni fi terrorism náà ẹ̀sìn wo ló gbé terrorism wọ̀ lásọ tó wá fi ń káwẹ̀ yóò mọ̀ ọ̀pẹ́rẹ̀ ló jẹ́ ṣe ń jọ abá ti ń sọ̀rọ̀ Islam Islam wa defined Islam ṣe trace but terrorism ẹni bá lẹ́ mọ́ ní kan adápòsílẹ̀ nínú bá ní a ah, terrorism o àwọn ará ìlú báyìí ní òpùrọ̀lẹ̀ nínú terrorism ò nílùú ẹni bá ní terrorism ẹ̀sìn báyìí ní fríkì rẹ̀ òpùrọ̀lẹ̀ nínú terrorism kò ní kí ni kò lẹ́sìn ẹni máa ní terrorism àwọn ìran báyìí ni wọ́n máa ń ṣe òpùrọ́ lẹ́ni náà ìwà jàgídíjà gan kò níran kò nílùú kò lẹ́bí ẹ̀dàkùn ó wá sókùnkùn àti òsókùn ẹ̀dàkùn mọ́jẹ̀ náà ẹni máa fẹ́ kọ́ pa Islam a ní ìwé tẹ́yàn fi máa kò níbi tó sí mọ́ ń kọ ibi ká lùkú bá sáti ọ̀nà tó bá lè kàmọ́ bí ta nǹkan rú tààmà àmọ́ ní wá pòsí táwọn ọmọ èèyàn ọmọ àdínẹ́bì adámọ̀ wá ń ṣe láyé lórí o ní pé wọ́n wá wo gbogbo tí lọ sí ń bọ̀ ìwà jàgídíjàgẹ̀ ó ti wá bí kọ̀nstáǹtì gbogbo èèyàn lórí ìdáyé lónìí nínú àbòsíwá ni pé wá fẹ́ wo pé táwọn bá fẹ́ wò dáa ẹ káwọn lẹ tẹrọrìsì mọ́ àwọn ń pe àwọn mùsùlùmí ní tẹrọrìsì àwọn ń pe ẹ̀sìn wa ní ẹ̀sìn tẹrọrìsì àwọn aṣọ ẹ̀sìn wa bí ẹ̀sìn mùjẹmùjẹ ìjẹ́ bẹ́ẹ̀ ni wàlá ìbẹ́ẹ̀kọ́ wà láì bẹ́ẹ̀ kọ́ ah, ẹ̀rọ̀kọ́ kí ló pẹ̀ sí wa ẹ̀ dáhùn jẹ́ máa ẹbá wílẹ̀ kẹ́ sí kí ní jẹ́ ìsìlámù peace ẹwà jẹ́ ń bèèrè any kind any form of terrorism In lè ní peace mẹ́ ẹ̀ dáhùn lóhun the least form of terrorism terrorism tó kéjù rèé ìwà apáǹlé tó kéré jù rẹ̀ ìjọ máa ń ní pìsì nú ẹ̀ dámi ló jàmá ẹ̀ kò sí ìsìláàmù wá ló kọ tòun ní bíntì ẹ̀dà tí wá jọra wọn mọ́ àjọra wọn mọ́ àjọra wọn mọ́ ṣe wá fàtílì kan fún wa lẹ́nu mọ̀ pé gbogbo ẹni bá nílẹ̀ tẹ́rọrítì mọ́ ìsìláàmù ní sàbùsí ẹ̀mí ara rẹ̀ tó lálùkù rárẹ̀ clear nínú ẹ̀sìn ẹ̀sìn tó bá fàára ìfọ̀kànbalẹ̀ bí Islam kò fẹ́ sí máa a máa kó lè fún wa ní ṣe gbogbo aláàkọ́ wọ́n bí wọ́n lé tó tọ́wọ́ sí wọ́n ni wọ́n pé ẹ̀sìn tó bá fàára àlàáfíà bí kò tó sólà Islam àwọn gbọ́nà ẹ̀sìn tó tún wá gbógun ti act of terrorism tó tó Islam kò tó sí ẹ̀rọ sí ìsìláàmù dé ni ìsìláàmù ń fojú tẹ́rọrìsìmù wọ àwọn nǹkan míì láyédò ní àwọn aráyé ti karú nǹkan fẹ́ fún sport nínú ìsìláàmù sì rẹ̀ it is an act of terrorism pọ̀ nínú ayé lónìí àwọn tánàwọn ń gbógun tẹ́rọrìsìmù lọ́dọ̀ wọn àwọn bí ń káṣì fọ́nù ní kódà lára sport nígbà fún wa nínú ìsìláàmù ọ̀sìgbọ́dọ̀ tẹ́rọ ẹ̀mù الإسلام islamu shay wal-irhabu shay'un akhar ìsìláàmù dúró lọ́tọ̀ báyìí ìwà jàgídíjà gan ó náà ṣe kí ní ọ̀lọ́tọ̀ ó máa dà ní fáfá àyíkàn tó ló ní ẹjá pọ́pọ́ wo àwọn ayà kanú àgbọ̀fà nígbà ọlọ́run polówó gbàgbọ́ fún wa tán ó wá bẹ́ ṣàdéhùn bẹ́nẹ́fìtì dáàrí níbi ìgbàgbọ́ ẹ̀ ǹjẹ́ mọ̀ pé bàbá lọ́wọ́ ó mọ̀ polówó rẹ̀ fún wa ìfọ̀kànbalẹ̀ mímọ̀ ní polówó rẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní alladhina amanu àwọn ẹni tí wọ́n bá nígbà olóògbé ẹ má bá ń dé ọ̀rọ̀ ولم يلبسوا إيمانهم بظلم ìgbà tán ní ìgbàgbọ́ tán wọn wá fi àpòsí kankan kún ní ìgbàgbọ́ wọn ọlọ́run wá bẹ́ ṣàdíwọ̀n reward ẹ̀gbọ́ kí ló bẹ́ ṣàdíwọ̀n fún wọn reward ọlọ́run láwọn ẹni tó bá ti rí báyìí tán pè ní ọlọ́run gbọ́ tí ó dẹ̀ jẹ́ pé ńgbà tán nígbàgbọ́ tán wọn wá dàbòsí wọn a máa ṣe tún mọ̀ àmànú tó mọ̀ káfàrú wọn a máa pe yá àyáṣẹ́ lẹ́yìn tán pé yá àláwù yá àláwù náà ní ń pè lẹ́yìn yá àláwù kí tún ní yá àláwù náà lẹ́yìn yá àláwù kí tún ní lẹ́yìn yá àláwù náà tún kọ́ abájọ yá àláwù tán kí látún ṣe yá àláwù náà ní wọn a dá nǹkan lọ́pọ̀ ọlọ́run wọn ní ìdán so má ní ìdán so má fá àdéhùn mi fún wọn ni pé ùlẹ́ẹ̀kà àwọn wọ̀nyí láàrùn àmì èyí tí ó kọ́kọ́ jẹ́ ti wọn ní ìfọkànbalẹ̀ kí ọ̀rọ̀ ni wọ́n kọjẹ́ tí wọ́n ìfọkànbalẹ̀ ẹwọ́ ni wọ́ọ̀dù lọ́gbọ́gbé fún wa ẹjọ́ ìjà bá ti rí terrorism ìjà rẹ̀ nífọkànbalẹ̀ ẹ̀dàpẹ̀ yóò gbé kẹma dámi ló bá yíò ni ó ti ẹ̀sùn láti ìsìláàmù ò sọ fún wa kò polówó owó mú wa o kò níwọ tó bá ti ní gbàgbọ́ tó ọ̀dá nǹkan mí mọ́ gbàgbọ́ ọjọ́ owó kan ló polówó kódà kò sàdéhùn ọmọ fún wa kò sàdéhùn fá kọlé kò sàdéhùn fá ara mọ́tò pọ̀kírò wọ́n kọ̀kọ́ fún wa náà ìfọ̀kànbalẹ̀ ṣẹ́ ọ̀gá orí tí èyàn mọ́ tí ó ní gbọ́nà balẹ̀ owó rẹ̀ wúlò ó kí láàbà ní owó dọ́kọ̀ owó balẹ̀ kí a lọ́mà a 1 billion dollar account ni àwọn mọ́ sí tó gbọ́ ìfòtó rẹ̀ pótòkò rẹ̀ bí tí wọ́n tó nímọ̀ òsì wọ́n bọ̀ wọ́n owó ìjọba tó mọ̀ pé yíyẹ ju ti káàkiri tó tó bẹ́ẹ̀ kó dúró ẹni àtíyíndẹ̀ náà ni wọ́n bílíọ̀n lákáǹtì àbíẹ̀kọ́ abọ́bá ti ṣògbó ṣọ́kan wá bá làtí òbálẹ̀ bí efcc lọ bá kó yíbọ̀bù dé àwókọ̀ wọn ni pé wọ́n fẹ́ kírun ni àti wọ́n fẹ́ tọ́ àwọn wá gbọ́wà sí àdéhùn ìfọkànbalẹ̀ ti gbogbo nǹkan lọ ìfọkànbalẹ̀ yẹn ọlọ́wà ní gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ ìlà ìgbàdáwò ìfọkànbalẹ̀ ní ò ẹ̀dàkùn ẹ̀sìn tí wọ́n ń fi ìfọkànbalẹ̀ ṣẹ̀san fáwọn tí wọ́n ń tẹ̀lé kẹ tó wá ní ẹ̀sìn yẹn gangan ní gbógun ti ìfọkànbalẹ̀ àbòsí ni àbábòsí kọ́ ọ̀nà fi ní pé ìsìláàmù dúó lọ́tọ̀ ìwà jàgídíjàgan òun náà jẹ́ kí ni jọba dúó lọ́tọ̀ ìdọ́ra wọn èyí ò nìkan fọ́ o ṣẹ́tí máa ń dé pọ́ìntì yíò jẹ́ ẹjẹ́ lọ bí pọ́ìntì míì àwa mùsùlùmí lóò ní kàábà sí nílẹ̀mí wa lóò ló sí nílẹ̀mí wa ó tó bí àrí ariwo máa débẹ̀ máa débẹ̀ lámọ́ ń pa kálẹ̀mọ̀ ta ló wù kó lọ ájì lọ́dún ìkó nọwọ́ tẹ́lú wọ́n lọ́wọ́ nìsù ó tó bí àrí ó tó mi ó tó àwọn èèyàn wa náà mẹ́sàbà sọ pé táwọn bá dé kàábà báyìí ìtójú àwọn bá kọ́kọ́ kan kàábà ẹkún lápọ̀ ṣù èé ṣojú tèmi náà lè sàn èdè ẹmọ tọ́lọ̀ fi kàábà ṣe níjò kó ìyọ̀rọ̀ tí mo bẹ́ wí gbogbo ẹmbá ti sọ hajji àdútó lọ wúrárí yóò wù mí kéyàn ká méjì ó kàn ọ̀rọ̀ sọ pé á ah, ọ̀rọ̀ táà sáà bẹ́ẹ̀

ọlọ́run nígbà tí mi ọlọ́wọ́ ọba parí ilé náà tán mo wá ṣe nímọ̀ sáábà tánlì náà níbi tí mo ń wo ẹ̀mí àwọn èèyàn láti lọ ọlọ́run ní paríparí tí mo wá ṣe ni pé wà ámúnán mo wá ṣe ní ilé tó ṣe pé gbogbo ẹni bá ti débẹ̀ ìfọkànbalẹ̀ ó sì bàbá èmi ti débẹ̀ rí ìgbé èmi débẹ̀ mo gbàgbé gbogbo àdánwò ti bẹ̀ lára mi ó yá ẹni bá ní á ah, èmi débẹ̀ àmọ́ ọkàn mi ò balẹ̀ tẹ́lì ní òdọ̀wọ́ ẹ̀dàkùnkùn ọ̀nà ẹ má jà fún ara wá o ó dá táńtì lọ ájì ní àyà ní ọmọra tó fojú kàkàrà tàbá fún tàfẹ́ wà ń bẹ̀ bóò lẹ́kín sí wàláyọ̀kan balẹ̀ wàláyọ̀kan yẹn mọ́ balẹ̀ wàláyọ̀kan tó gbọ́ ọlọ́run jáde rẹ̀ ẹni tí ó sì dé bẹ̀ yóò mọ́ sáwí béèyàn bá dé bẹ́ẹ̀ kò sírú àdẹ́wò tí ẹ lè mọ́ gbébọ̀ láti dé sí ẹ̀nà ẹlẹ̀ wá sọ̀kalẹ̀ múrítà lákẹ́ fún wọn sí padà o ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ sí ní rí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni ọlọ́mọdé rí wẹ̀ ìbànújẹ́ mú wá gbé kò lé ìgbà tí ló fi tọ́ oṣù kàgbé kí nǹkan ṣe ní ìjẹ́ ìmọ̀ pé bọ́ tún wá pè mí láti lé nìyẹn ẹni ó tún wá fẹ́ fi fún ìbànújẹ́ ọ̀hún ẹ sọ fún lọ́hun àtótórí ọlọ́run ìrìta alnal beta masaba tẹ́lẹ̀ náà sí wà amìnà wà láìsí ṣírínù ọmọ mọ́ wà náà fi pè mí pé ọ̀rọ̀ tẹ́ sílẹ̀ báyìí báyìí ṣẹ́jẹ́ ẹmọ̀ fún ṣìṣẹ́ gbáàrùn pé ó lè dáa kò lè dáa àtúnbí ọ̀rọ̀ náà wá gbé ti wá ìbànújẹ́ ló yẹ kó wọnú ọkàn ọ̀rọ̀ tí mo ń wí ó fi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala búra mo ń gbọ́ gbọ́rọ̀ yẹ báyìí mo sì kò rí bẹ́ẹ̀ kan náà mo sì dáṣọ mi wọ̀ mo sì ń kọ orin ìdùnnú lọ́nu haram ọlọ́run àìsànlọ́ bí ìgbà sí information yẹn wá gbé bànújẹ́ lè kó lára mi wọ́n ọ̀rọ̀ yẹn sì wà ní stéèsì pé ó lè ṣeé ṣe ó lè mọ́ ṣẹ́rí kó wá já pé obìnrin kò ṣeé ṣe mọ́ ìdùnnú kankan tí ni láti ọjọ́ náà tó ní tí ìyẹn rí lò pé bàánú jẹ́ gbogbo ọlọ́run mọ́sí àti àti bẹ́ẹ̀. in tí ń wí yìí àwọn bàbá tán láwọn ti lọ́wọ́ mọ̀ jẹ́rì ẹ̀ àwátá àti ìlọ́jọ́ abá débẹ̀ àmọ́ tọ̀ ìfọkànbalẹ̀ tọ́lọ̀ wá sí irú àyè yẹn kálẹ́sìn wá bá jẹ́ sí àpáàlẹ́ ni kò yẹ ká ní fọkànbalẹ̀ àwọn káàkiri kan sì mọ̀ pé nínú ibi tó tóbi lẹ́ni àwa mùsùlùmí ọ̀kan ní kàábà wọ́n ti ṣe kọ́nfẹ́rẹ́sì kan lamẹ́ríkà ìgbọ́dún kan wọ́n ṣe láwọn europe country káàkiri rẹ̀ wọ́n wá ní discourse káwọn fẹ́ gbogbo ti islam wọ́n wá ní ọ̀nà wúlá lìta ààrẹ ẹmẹ́jà fáwọn mùsùlùmí jájá à ń intellectual war ni ẹjá bá wọn jà ta bá bá wọn jà intellectually àgbàntàn sí ogun olóyìn àwọn akẹ́nu ẹ̀lẹ̀kẹ́ wá ní professor tó ní ẹmọ́sànra ní tẹ́lẹ̀ jẹ́ lábẹ́ sọ̀rọ̀ pé intellectual war àwọn gíní o they are intelligent onílàkà ìníwọ́n ẹlẹ́pọ̀ sí ni wọ́n wọ́n kẹ́kọ̀ọ́ tí lọ́nú ayé ó ní tóun kàn lè sọ nǹkan méjì kan bẹ ìjọ ẹ̀fà ti rí gbà lọ́wọ́ àwọn mùsùlùmí òṣìṣàn pàláì òṣìṣàn lọ sọ àbálọ́wọ̀ fẹ́jẹ́ tí wọ́n rí ó ṣe dìrọ́ sàwà dáadáa ó sọ́ Islam lọ́tọ̀ ó ní ilé ẹ̀fà ṣe gbìyànjú ẹgbẹ́ alùkùránì kú lọ́wọ́ àwọn mùsùlùmí àgbọ̀ kan wá ń bẹ́ẹ̀ tí kìwéṣàn tí ń sọ̀rọ̀ ló ń bá gbé kòrá ní tí ẹ̀ ó kàn fàáyà ni ó bá ní ẹgbẹ́ pẹ̀sù wà ká súnná ó níwọ̀ pọ̀ tí ẹ̀ tàbá ní ọgbà pọ̀ lọ ọwá sun ilé yọbẹ́ dáná sun ilé ìdákàndá ṣe ń táwọn mùsùlùmí di ẹgbà kàábà kò lọ́wọ́ wọn kò sì pọ́sí fọ́mọ́ ní òpọ́sí kò sì lè pọ́sí láìláì ìbọ̀ wá ṣẹlẹ̀ o nǹkan bí ìdánwò ìbọ̀ wá ṣẹlẹ̀ o àmọ́ ń jọ tí ó ṣẹlẹ̀ olúwa mi fún òdíje ayé ìgbọ́n gbà náà ìgbà oní ó ṣẹlẹ̀ káàbà sáwọn eléri ikú kan padà ń bọ̀ láti Ethiopia tí ń bọ̀ wá dáwó nínú àwọn àpẹẹrẹ ńlá pálíkì àmọ̀ súnmọ́ ọlọ́run lójú oṣojú èdè àti wọn alùkùránì ká wá wí náà nǹkan méjì tó ń ṣẹlẹ̀ lórí alùkùránì gbogbo àwọn alùfáà tí wọ́n mọ kùránì tí wọ́n há sórí tó bá ti dìgbà tọ́tọ̀ fẹ́ palẹ̀ ayé rẹ tí ó nífẹ̀ẹ́ ayé mọ́ tí ó fẹ́ ayé ayé fáwọn ẹni rẹ mọ́ atẹ́kùn kó kọ̀rọ̀ ra fẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ atẹ́kùn yìí tó bá ti ń kan gbogbo àwọn tán ní máàlùkùránì lára ló ti mọ̀ gbẹ̀mí lọ́rùn wọn tó lọ jẹ̀mí lọ́rùn wọn ó wá pa Al-Kùránì nínú ní mg tó mọ́ sí jẹ́bẹ̀ níbi láwọn èèyàn gba ìṣlá ọlọ́wọ̀n nídi ayé mọ́ ayé ti ń tó pẹ̀pà àfẹ́ pàárẹ̀ jẹ́máà kàábà tá wá ló tóbi tó yìí ìtọ́lọ̀ wá ṣe kàábà ni pé masáàbà tá ń lì náà sí wà kí ní wà ámìnà ìfọkànbalẹ̀ ní kàábà jẹ́kọ́ kálẹ́sìn wá bá jẹ́sìn ìfẹ̀rọ ní pé kò yẹ ká mọ́ nífọkànbalẹ̀ gangan ibi ìgbàgbọ́ ẹrẹ́ ní bá ní alùkùránì wí fún wa alùkùránì ní aláà ó ní ẹ̀ṣẹ́ tí ẹgbọ́ oyé kálukú ẹ̀ṣẹ́ oyé kálukú bí fíkìrì láàrí inú olùkúlù alùkùránì ní bẹ́ẹ̀ bá ṣe rántí ìrìn ọlọ́ dáadáa náà lọ́kàn yóò sì máa balẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá ń tẹ́ ìfọ̀kànbalẹ̀ yóò ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ń pọ̀ àbí ò máa pọ̀ lórí ìgbàgbọ́ wa ó sàtẹ́ ohun ìfọ̀kànbalẹ̀ kàábà ó sọ Ibrahim alayhi salatu wa salam nígbà ó fọ́ kàábà tẹ́wọ̀n àtọmọ wà ní rọ́fíìtì alìtòní kó bẹ́ máa lọ́nu rọ́fíìtì alìháàbá baladan àmìnà ọlọ́run ìlú mọ́kàjí mọ́sà bá mi ṣe ní ìlú gbọ̀gbọ̀bálẹ̀ ó di mélòó mẹ́rin a ń kàfọ́gbọ̀gbọ̀bálẹ̀ káàkiri báyìí wà lọ́kọ̀ọ́ á ọga pé ọ̀gá orin tọ́lọ̀un máa ń ya fún èèyàn ìfọ̀kànbalẹ̀ ṣúra kẹ́mẹ́gbà náà lájọ́ máa ń ké ọlọ́run bẹ́ sílè túnbẹ̀ lórí àwọn ọkùnrin sí ilẹ̀ lárúbáwá olúwa ní lè ìlà àti pọ̀rọ̀ ìṣì àbá ìwọ̀sánì kí fàlíyà àbùdú rọ́pà hádà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ́ sí lèkún tó wá ní alẹ́ bí àtọ̀ àmà hún mi jú in wà ámànà hún in hàn olúwa mi ní ìlà àti kòrèṣì ó ọ̀sọ̀yìn kan máa ṣe ìrìn àjò lásìkò ṣìtá lásìkò ọyẹ́ àtàsìkò sọ́mà ọlọ́run ni ó ti mọ́ lára bẹ́ẹ̀ ọlọ́run àmọ́ tẹ́lẹ̀ ó kọ̀ wípé wọ́n ni pé fàlíyà àbùdú lọ́pàá àgbàlùbẹ̀ káwọn náà ó yá mẹ́jọ́sìn fọ́nà tó lè kàábà yóò ọlọ́run wo ni fún wọn ni o oore tó ṣe ni pé alẹ́ bí àtọ̀ àmà ó ń pín jú ọba tó ṣe pé òun ní fún wọn ló ń jẹ́ ìgbẹ̀ yìí fi ń pa wọn èyí òun nìkan wá kọ́ ló ṣe wà á mẹ́nà òun ló tún wá fi wọ́n lọ́kàn balẹ̀ minhau níbi ìbẹ̀rù ṣẹ́sì tí wọ́n ń fi ìfọ̀kànbalẹ̀ sí ìrègún láwọn ẹni tí ti ń bẹ̀rù tẹ́lẹ̀ tí ò ní ó tún wá mọ́ dàbẹ̀rù sáwọn èèyàn lágbára láà ṣẹ́rí pé ìsìláàmù dúró lọ́tọ̀ọ́ ìwà jàgíríjà gan o náà ṣe kí ni ìgbàwà ọlọ́mọ́sàtàrálá yóò olóògbọ́nà ìgbàwà sọ pé èé ṣe tó ṣe pé ìsìláàmù làwọn ọ̀tá wà nílẹ̀ terrorism èé ṣe àtẹ́bẹ̀ ẹ̀ṣùmọ́jẹ̀ ìsànyí kò sí ìtàlẹ̀ lẹ́mọ́ kọjá ìsìláàmù kódà àwọn mùsùlùmí ẹjá mọ́ fọ́ọ̀rù pé ìsìláàmù ni wọ́n lẹ́mọ́ jẹ́ mọ́ sí à in tó bá dáa láláì dámọ́ lẹ́ra rẹ̀ mọ́ àwọn tí mugbó tán mugbó kí wọ́n mọ́ láwọn jẹ ẹja ọláwọn jẹja jẹja náà wọ́n jẹ ẹwà ní kí tẹ́rọrìsì náà wọ́n pẹ̀lá rẹ̀ ní mùsùlùmí in tó dá náà lẹ́mọ́ lẹ́ra rẹ̀ mọ́ ẹ̀sì ìdá ni ṣòkí làwọn lè pera àwọn tí ó fi jọ nǹkan jíjí ẹja pera wá mùsùlùmí ká ní ìkan mí ń bẹ́ẹ̀sẹ́ lè pera wọn tó tún dáa ju ìsìláàmù lọ ni ó ni wọ́n lò àbọ́pọ̀ sí tó dáa ju ìsìláàmù lọ tẹ́ sí pera wọn mùsùlùmí wọ́n ìlà ìsìláàmù àti tẹ́sí ò jọra wọn bọ́bọ́ láti lè ṣe tí ó ti ẹ̀sí ní kìí ṣẹ́sì jẹ́ ẹ̀tọ́ àwọn táwọn sì mọ́ rìsúìtì síbi iṣẹ́ yẹn bóò làwọn ti ṣe àti káwọn ó pè ní kí ni ẹ̀lẹ́fẹ́ ṣìlá ìfọ̀gbọ̀n bá lẹ́rí tó bí nínú ṣìlá tàbá wọnú àwọn ayá ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ní Al-Kùránì tàbí tí àlásà ní àníkò mẹ́ tó rúpọ̀ ó kí tó wá ń padà sí àwọn ọ̀rọ̀ táwà sí ẹgbẹ̀ ìgbà wa. Anẹ́gbà Muhammad Sallallahu Alaihi Wasallam, ẹ máa wo àdífi yóò, ìbẹnusọ́rọ̀ tí rí mi ìzá àtàwọn tẹ́lá ní ìlànà. Ó ní, Man asbaha aminan fi sirbe, muhafan fi jasade, inda kutu yaume, faka an na ba duniya kálímọ̀ tí wọ́n kọbalẹ̀ tó lùsùlá anábi ní sallallahu alaihi wasallam man asbaha minkum ẹnikẹ́ni tó bá jí láàárọ̀ lóyìn ámì náà fi ṣẹ́fẹ̀ jíjí tó wá jí báyìí ọkàn rẹ̀ sì balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ nulé rẹ̀ tó wá ẹ̀mí rẹ̀ balẹ̀ mọ̀áfáàrún ti ìjásàdẹ̀. Ó tún wá wọ́ra wẹ̀wò báyìí, àlàáfíà tún wá ń pé sí dára. Ẹ́ndà kú ìyẹ́ òmẹ̀. Oúnjẹ tí ó jẹ lọ́wọ́ èní yìí nìkan ń bẹ lọ́wọ́ rẹ̀. Anábilẹ́ ti tó bá ti rí nǹkan mẹ́ta àjẹ́kójọ lójúmọ́, bákà Adìdà máa lórí à. Bí ìgbà pé wọ́n ti kó nípò ìṣẹ̀kọ́ ló láyé èé ṣe tó ṣe pé ìpọ̀kànbalẹ̀ náà fi ń bẹ̀rẹ̀ ìfi ẹ̀ṣẹ̀ yí pé ìpọ̀kànbalẹ̀ ibi ẹ̀ṣẹ̀ yí pọ̀kànbalẹ̀ sí ẹwàjá pò mẹ́ta torí àṣìkò lórí ọ̀rọ̀ púpọ̀ kọ́lá fẹ́ fẹ́ bọ́rọ̀ of our ní mọ́ ń gbé tàbá points. easy point nínú Islam inú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mo wá fẹ́fẹ́ ilẹ̀ mo ní láyé lónìí àwọn sọ́mọ́ láwọn gbogbo ti tẹ́rọ́rísì àwọn kìíní kan bẹ káwọn kàkù sports Islamically it is an act of terrorism ẹ̀ṣì gbọdọ̀ tẹ̀wọ̀n láìjà máa mú nǹkan mẹ́ta wa ìjọba ẹ̀dá ṣe láyé lónìí alákọ̀ọ́kọ́ à ń ja boxing kí ni boxing láyé lónìí sports sports ṣùgbọ́n ẹ̀dá kùn lórí ọlọ́ ìdájú gbádọ́ dáhùn fún ẹ̀sẹ̀ tó fẹ́ béèrè gbogbo ẹni tí ń bá ń ja boxing láyé kí ni first target àwọn boxers ẹ̀kọ́ gàjẹ́ no ọba ti fẹ́ fàyàn jàfáì kí ni ibi tán mọ́ sí fẹ́ dáyàn ní àti sọ́bà ọ̀rẹ̀ ẹ́ṣùn dáre ẹnu ojú ọrùn ayúẹ̀fọ́ tó bá tó bẹ́ yíwọ́ ló tó mọ́ nà kẹlẹ̀ jẹ́ báyìí ẹ̀jẹ́ tó bẹ́ dáyàn gan kí yẹn lè fi ókùn lókè kó lè kíbọ̀ ní ayúẹ̀fọ́ ni jẹ́mọ́ àtúgbò náà fi wá gbogbo ẹ̀ lápọ́ mẹ́ ṣe rí kí ni nínú ìsìlámù ìwọ̀ ni ẹ̀mọ̀dé bí èèyàn bá ṣẹ̀ ó dáràn ó wá bùkátà kíkẹ́ fìyà jẹ́ ìsìláàmù gbà pé ẹ lè ná gbogbo ara ọ̀ a máa wà láà tẹ́jìrì pẹ̀lú wájẹ̀ ojú yìí ó gbọ́dọ̀ nàyàn bẹ̀ ẹ̀gbọ́ ojú yìí tó bẹ̀ ojú mi lẹ́ ojú yìí mò rí láàáṣẹ́ tútù káṣíra wa tán bá ti gbá ojú ìjẹ́ kí wọ́n ti rán bí wọ́n ti rán bí ẹbá kọ́kọ́ pàdé rú ẹ́ pé ẹ̀dàfún láyé lónìí ìjọba àbá rí oníbọ́sà méjì tán bá jọ ń já ẹ̀rọ̀dé bó bá ṣe rí ìtìẹ̀ tó lẹ́kẹ́ àti tó ṣe rí ìtìẹ̀ lágbárí àti kàfọ́ìn bẹ́ẹ̀rẹ̀ àríbẹ̀ ọkọ́ jẹma nínú Islam bí ṣe rí ìtìẹ̀ tó yẹ ń já ọ̀nà wájú Ọlọ́run kí la dé ṣe jẹma iṣẹ́ yìí wá kà fún sports ẹ̀sìn yẹn tó gbé dé lẹ́bù pé eléyìí gan kí lòun náà tẹ̀rọrìsì ìwé ẹ̀sìn kọ́lẹ̀ tí wá pè lẹ́sìn tẹ̀rọrìsì máa èèyàn tó lè fáyé ti tẹ̀rọrìsì rí pé iṣẹ́ yìí ò ráburú bẹ́ẹ̀ òun tún ní kí ni aburú bẹ́ẹ̀ ọ̀tọ́nu ẹlẹ́ẹ̀kẹ́ má fi ìgbà afghanistan weapon wọ́n fi báyẹ̀ sàwádà ẹ̀wọ́ wọ́n fi ṣe kí ni wọ́n fi báyẹ̀ sàwádà nínú Islam is an act of terrorism wà má dáadáa ní ibi dájí ṣe ẹran lọ́wọ́ ẹwà àti mọ́ṣẹ́ ẹran gbà lé ya ìyẹ̀rẹ́ kan ṣe bá rẹ̀ pàá ìyàṣẹ́rẹ́ náà lòun ṣe pàá nínú Islam terrorism kí Not ní that Mọ́ fi ìtàbá rẹ̀ ṣeré. Ààrẹ wá ní ààrẹ ń ṣeré ilé ní eré ń bo. Anábì níbi ẹ ti ṣeré yẹn, to ìtọ́nù bá gbà mẹ́ lọ́wọ́ tó sọ́dọ̀ tó mọ́. Ẹ̀sìn àpò kí wá ń padà ń ṣẹlẹ̀ bí àbí òmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn spọ́ọ̀tù kan bẹ, ẹgbẹ̀rẹ̀ àwọn bí tíré ní ara wọn, sọ́ọ̀dì náà bí mọ́ ń jà ọ̀nà làwọn mẹ́ o yóò sì báyẹ̀ sí rí ọ̀tọ̀ ni mo wá ń ṣe training àwọn kéré kan bẹ̀ sí Islam náà bẹ́ ká training ara wa mẹ́ torí àyíká àmọ́ ìjọ títí àti ìgbàdé ìmọ̀ wà bẹ̀ insha Allah yóò rọ̀ jihad ọ̀nà gbogbo àwọn lásìkò ẹgbẹ́ gbogbo ọbẹ̀ na ọ̀fẹ́ síyàn ọbẹ̀ na sí síyàn rẹ̀ fà ó ní ìwọ ò gbọdọ̀ mú bí ọ̀bẹ dání kó lè jẹ́ bí ṣómúṣómú ló wá náà sí ẹnìkejì tó ṣe ìtọ́nù lè pẹ̀ ọlọ́wọ́ bóòlù káàdì wá ṣe ó ní ìwọ ni kí wọ́n mú bí ṣómúṣó dání ọwọ́ ti ẹ ló wá ẹni tó fẹ́ mú fún yẹn ibi ìdí ló ṣe kí nìjọba yóò kọ sóhùn kó o lè má ṣèlera kankan tó dání ọmọlàkejì rẹ̀ ẹ wo bí islam tún terrorism dé ẹ wo bí tó ń gbógun ti kákàn mọ́ra wa lè mọ̀ dé ṣe ní ẹ̀sùn wọ́n lè terrorism wà ọ̀bẹ̀ lásán tẹ́ ẹ̀kẹ́ bá bí sọ ẹ̀nú ọ̀gá but you know mean anything ah tó bá ti ríbi tó ti ṣẹlẹ̀ lójú bọ́ksí kí ẹlẹ́kẹ̀ẹ́jì nífẹ̀ weapon àti ṣeré àbánàbìkà síyàn ẹlẹ́kẹ̀ẹ́ta ó ní tánpẹ̀ ní àtẹ̀wẹ̀ẹ́ kí mo pẹ́jọ máa àtẹ̀wẹ̀ẹ́ annabi ṣọ́ jẹ́ mọ́n rọ́gbọ́ àbúṣílìmà ìdáṣẹ́ ìtẹ̀wẹ̀ in tí mo lè fi jọ lónìí táà ń ṣe ló tí ó gbá mọ́rẹ̀ ní tàà bá ń ṣe oní prank france ọmọ france yẹ̀ kí lọ bí ṣe ẹ̀dá àbíjá ní ṣe lẹ́yìn abẹ́ṣẹ́rí kì ní france tí wọ́n ń ṣe yẹn nígbà tí bá wò deeply a rí pé ẹni tó bá ní blood pressure tó bá fi lè lọ france yẹ̀ kí ló lè ṣẹlẹ̀ ó lè pọ̀nà sáà ní kìí Islamically, ọ̀pọ̀lọ̀ France yẹn Ànábì lẹ́nikẹ́ni tó bá wùwà ìjẹ́rùpà kankan fún Mùsùlùmí, a Mùsùlùmí kò náà wájú ọlọ́run náà gbídà sí ra. Ẹwà wo lónìí, Fráńsì mọ̀ sí ti táwọn ẹmọ̀ ní jẹun lónìí. Àyíkẹ́ ẹ̀kọ́ ni ọmọ, àwọn content creators ń tọ́bí jẹun lónìí ni ẹ̀. Ọkùnrin kan dúdú kan bẹ báyìí sínú ẹ̀mọ́ta bá ti báyìí. Yóò kàn wá ni, ló sì pété fúlù wá. Yóò máa ẹṣẹ́ orí máa wọlé onílẹ̀ ẹwọ̀n gbọ́ máa ní o ti ra gíníkà amẹ́ríkà ló ti dé o ti ra gbogbo ilé yìí àwọn ìjá tí wọ́n mọ́ ṣe kíní ẹ̀fún báyìí ìmí ẹ̀mí ó ti tàn ààrẹ kẹ́ mọ̀gbàmí ẹ̀dàdàdùgbò ẹ̀mọ̀gbàmí ẹ̀mọ̀gbàmí tí àwọn ìjá yẹn bá ti wá bẹ̀ẹ̀ tí a kú tán awálòun France wọ̀nyí èmi ó láwọn ṣe fídíò yìí nínú Islam yìí tí wọ́n ń dẹ́wò yẹn this is an act of terror ẹwọ́n bí Islam fóògùn terrorism dé àwọn sọ́lọ́wọ̀n ń ṣàtà àwọn gbógun àwọn terrorist lónìí sáfàdẹ́rù bí meanwhile àjẹ́wò tí ń káyé ìfìwàhálà tó ń kó sí àgọ́ àláfíà àwọn èèyàn níbi pé wọ́n jẹ́ ìrú ìjọba ìgbà wọn onílọ̀yọ́ o ẹjọ́ ti ní stroke ní ìwé ọlọ́mọye rẹ̀ o ẹjọ́ ti palápa sára <laughs>

in tí ó ṣẹlẹ̀ ó ṣe ṣẹlẹ̀ ẹ̀mí tí ó ṣe káókè àdíbò sí ṣẹlẹ̀ Ìsìláàmù àti terrorism àbá tánwà jọra wọn àjọra wọn àjọra wọn ilé ẹ̀mọ̀ pé bí Ìsìláàmù wá bá dé mọ́ṣẹ́gù bàyẹ̀ta wí wàláì àṣótún dé bí mọ́ṣẹ́gù ẹranko níjọ́ kan anábì bẹ̀rẹ̀ gbogbo Madina àtúdá ìrìn àṣò tó sọ̀rọ̀ sọ́lọ́lá àìsàn irú taláwọ̀ èèyàn ṣe lónìí dákan fi gbogbo káàṣì fọ́nù káàṣì kúrùsì ẹyẹ kan wá yẹ́yìn ó wá pamọ́ àwọn ọmọ rẹ̀ wá tí èkó àwọn sàábẹ́ ànẹ́bì ìgbàlọ́láyà àrẹ̀ ìmọ́lọ́bà yóò ṣe gbogbo àwọn bá lọ bí àwọn ọmọ ẹyẹ làwọn bá ń gbọ́ ọmọ ẹyẹ ṣeré ibi wọ́n ti ń gbá àwọn ọmọ ẹyẹ ṣeré tó mọ́ra wọn lọ́wọ́ ìyá àwọn ẹyẹ ìwá dé bó ṣe dé tó wọlẹ̀ tó rí pé ha ọwọ́ ma ń dábí adámà làwọn ọmọ ń wá ìbẹ̀rú ti mú bó ti bẹ̀rẹ̀ sí ní fò yẹn fífò yẹn lànàbí wá rí ó fò ní fífò bí ẹni tí kígbe oró ṣí ẹwà kẹta ẹ̀ ti mọ́ fòrí ó wà ní pé kàn jẹ ọwọ́lẹ̀ báyìí lọ́yà yóò lókè yóò lọlẹ̀ wá báyìí yóò tún gòkè padà yóò tún lọ àwọn sàábì náà ti wá rí rí pé ó ń fi ní pèèlè pẹ̀lú ọmọ rẹ̀ àwọn bá fi ń ṣeré tí wọ́n àwọn bá sọ ti tẹ̀ gbádùn wọ́n lẹ́rìí pé wọ́n pa ọmọ wọ́n padà rí líjọ ọmọ fún àmọ́ bí kan ṣe ń fò yẹn àwọn bá ọgbẹ̀ àá èé èé bá ìnábi ti jáde ànábi ah, fi ọmọ dá ẹyẹ yìí lóró àwọn tàbí ni àdá lóòrùn à ń ṣe lérí ẹ́ ń ṣe lé kí ni pàlìlá ìdọ́wọ́ kan náà ni wọ́n tẹ́ àwọn ọmọ ẹyẹ nípa ọmọ ẹyẹ nípa káwà mọ́ ọkọ̀ mi èèyàn pàrà wa lẹ́kúnjẹ̀ máa ẹwà ní ìsìláàmù tó lè kókó ti à ń dẹ́yẹ lóró torí ọmọ rẹ̀ tó ní ó wà fàyè gbábítẹ́rọ́rìsì ó mẹ́jọ́ ọmọ ọmọ gbé ẹjá bẹ̀rọ̀ náà ẹjá sinmi agbájá ìsìláàmù tó lọ́tọ̀ tẹ́lọ́rítìmù gbọ́ wọn tó lọ mo wá sọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n láwọn méjèèjì ò jọra wọn pẹ̀lú díẹ̀ tàgbọ́ ìjọba tán jọra wọn àbá jọra wọn mo láwọn méjèèjì ò jọ rìn pàdé tí wọ́n rí pàdé nìfú tó wá rí wọn níbi ìjẹ́kọ́ta ti fojú jọra wọn bẹ́ẹ̀ ni àmọ́bì kan bẹ táwọn wọ́n lè fẹ́ Islam ti fojú jọ terrorism ìjá mọ́ bẹ̀jọ́mọ́ níbo ní al-jihad alìkíni jọmọ́ al-jihad ṣebí Islam ní kẹmọ́ ṣe jihad ṣe mọ́ ní ẹmọ́ ìṣàgún tó jọ ọ̀nà lọ tó bá jẹ́ pé kè iṣẹ́ ṣe ìdàjíjà ìwọ ní ipò ogun kú sí ìwọ ní fi kí ìdẹ̀un làwọn ọ̀tá mọ́ bẹ́ sáájú ogun tí ìsìláàmù wá ní ajá òjò ogun àwọn tẹ́rọrìsì àwọn tẹ́rọrìsì níjọ́ tí ìsìláàmù pé ó dé pẹ̀lú àlàáfíà wá sílà nínú ibi bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ gẹ́lógún yẹn ìjọ tó sì bẹ̀rẹ̀ àwọn ọ̀tá fojú kéré rẹ̀ pé àwò bọ́ ti ṣe àwò bí ọgbìfà ìṣeré náà pé wọ́n mọ̀ sí mọ́lẹ̀ tó dé wọ́n wo bí ó ti ṣe èyàn di méjì lẹ́yìn rẹ̀ wọ́n wo bí ó ti ṣe wọ́n di mẹ́ta lẹ́yìn rẹ̀ wọ́n wo bí ó ti ṣe ọmọ tí ń pé 20 ẹwà kìíní yìí ẹmọ́jà adágẹ́ o níbi eléyìí lọ ọmọ yóò bá ìlú wọn lọ́wọ́ o ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa yóò ká lọ́wọ́ àwọn ọmọ wa yóò fẹ́ ìtò ń pè láìlá ìlàlá yóò gbélé àwọn ọmọ wa ẹmọ́ṣẹ́ àgbà ẹmọ́ṣẹ́ àgbà yẹn tọ́bá bí wọ́n ti ń kéde nìtó làwọn ọmọ wa ń wò pé wọ́n ló ti tọmọ ẹjẹ́ mi náà ti ẹ̀gbọ́ ohun àwọn ọmọ ń gbọ́ wò báyìí dé wọ́n gbà ní ọ̀rọ̀ bá ti pé kí ní yóò ṣe kó náà ẹjá dẹ́yẹ sí gbogbo tàà wí yìí náà ṣà kò sí bàtẹ́bì jọ náà òun ṣà ṣe fi ẹ̀lọ wọ́n gbogbo ti mọ̀lẹ́bí ànábì Abu Talib tó dúó tà ànábì àtàwọn fámílì tán ní àwọn dúó tà ànábì wọ́n gbá o wọ́n gbá ìsìlámù àwọn fámílì náà ò ìsìláàmù lọ́wọ́ àdẹ́bì jọ́nà àmọ́ wọ́n dúró dúró pé ọmọ wa ní ìyàwó gbọ́dọ̀ jẹ́ ẹjọ́ ó máa ṣe tí ẹ̀ àwọn kùrẹ́sì ṣe panupọ̀ pé ìdílé wọn yìí ẹnìkan kan ò gbọ́dọ̀ bá wọn dòwò pọ̀ mọ́ ẹ má rajà lọ́wọ́ wọn ẹ má tajà fún wọn ẹ má fẹ́ ọmọ lọ́dọ̀ wọn ẹ má fún wọn lọ́mọ ìyá sì jẹ àwọn mọ̀lẹ́bí àdẹ́bì náà sọ́lọ́lọ́ àkùnṣe tó jí bẹ́ẹ̀ anábí ò já kò gbọ́fọ̀ ohun kò gbádá ohun kò mú ṣọ́ọ̀tì ohun kò mú kí ohun kò mú kùmà kódà kò púpọ̀ bá ìṣàǹsọ́sì ẹ̀ àwọn tó bí wọ́n dá fàfà lẹ́bí a bá tún wá wọ̀nyí lẹ́yẹ kọ̀ọ̀kan pàtàkì sí àwọn tó dàbí ẹrú mú wọn à jẹ́ bìdánù káàbù bá kìrì tó padà wá àrá sínú Islam ìyà gidi ní jẹ́ lọ́dọ̀ olóòrùn rẹ̀ irú ìyà yẹn òun ló jẹ Yásir tó jẹ́ bàbá Ammar ìyà yẹn jẹ ìyà Yásir táǹpẹ̀ ní ṣùgbáyá kódà wọ́n ní àkọ́kọ́ páwọn kèfèé yóò kọ́kọ́ pa mùsùlùmí kankan lẹ́yìn ànábì ṣùgbáyá yìí ìjẹ́ bọ́bọ́ ti pa ẹjá sọ yóò náà wọ́n mú ìdá àwa ti wọnú náà ó wá gbóná dáadáa a ń sọ fún Sùmáyà sọ fọ́ ìgbà fún Muhammad bàtà fi ọlẹ̀ dúó lórí ẹ̀ tàbí ìyà tí ó gbóló dúó lórí ẹ̀ ìyà ìyà ìyà tó túnbò tó lórí ẹ wọ́n sì mú ìgbà tó gbóná tó yẹ pá wọ́n sì kìbọn ní ojú ara agbúwájú ṣẹ̀rí ìjà ṣọmáyá ni ò ẹ̀dá fún ta ló kọ́kọ́ tẹrọrá ìjàrà ọba yìí ẹ̀ẹ̀dá fọ́jọ́ fún àwọn kèfèrí ni wọ́n fàyà wọ́n gbé òun lọ sínú oòrùn ẹgbà mọ́tọ́rùn mọ́ta sí ẹ̀fẹ́ dáwìn wọ́n wá jó tàbíkónáwó kò lè wọ́n ní àágùn ní mẹ́jáde lára kò só ní sọ̀rá ní mẹ́jáde lára tí ẹ̀ jẹ́ tàbí yọ akọjá lọ́dọ̀ rẹ̀ tó ti wà ẹ́fẹ́lẹ́s anábì náà lè rẹ́ndà ẹ̀fẹ́ kankan ẹ̀ṣá ṣe ṣe pẹ̀lú àlọ́bíjọ yíò fa iná mọ́wọ̀ ẹ̀gbà fún mọ̀lìjánà alìjẹ́sà àdéhùn ẹmọ́jẹ́ ń tẹ̀yí bàbá mọ́ padà gbẹ́lì ní nígbà tí ìyá ti gbé jẹ̀wọ́n tó tó yíya ó wá kó àmọ́rì ọmọ wọ́n wá kí ṣọ́ sàlẹ̀sàlẹ̀ omi omi ó rọ̀ sí nímú omi ó rọ̀ sí létí omi ó rọ̀ sí lójú omi ó rọ̀ sí níbùn tán bá wá jọ ní after bí 20 to 30 minutes láì tó mi ti gbagbagbagbagbà kò ní mẹ́ tí ń ṣe mọ́ fún bí ìṣẹ́jú wà ìdáyà ní pọ̀ òun ló wá ní ìpadà mọ̀tùkílẹ̀ ní wí àtọ́bá ti lè bú Muhammadu àbíọ́lẹ̀ òun náà bá bú àjọ́dí sọ́rọ̀lá àjọ́sọ̀ àwọn anìmọ̀ lọ láyé àtàlàfíà ṣe bí ẹni mọ̀ ló wọ́n tó ẹ̀rú wá ń pàá pé ha mú padà kú ànábì ló bá lọ ilé ànábì tó nígbà ìgbàmì ní o pé mo rírú ìyàtọ̀ bí jẹ bàbá mi mo rírú kú tó pàyà mi ìgbàmì ní o pé máa ìyànábì iṣẹ́ ní ṣe mo padà ṣe o ṣe ìṣí ti kèfèrí báyìí ànábì ní tí kàn fi ọ̀rẹ́ nígbàtán ní ọsọ tó ń sọ bí wọ́n náà ń sọ lẹ́nu yẹn bó lọ́kàn rẹ̀ àkọ́lọ́kàn mi wà pẹ̀lú rẹ̀ ẹnu mi ní kàn sọ nǹkan mi ọkàn mi gbó lórí ìdótó arábìnrin ìbọ̀kàbalẹ̀ nígbà náà kódà tán bá tó tún ọmú jọ mi tí yà bá tó pọ̀ tún sọ tán bá ní ọ̀sọ̀ ló fún àsìkò táwọn yìí anábí òṣèṣì á díngbà náà o kò já o kò já ó àwọn sàábé tó wá ń dé tó wá ń pọ̀ ìyà bá ń jẹ wọ́n ìyà ń jẹ kálùkù wọn káàkiri ìyà ń jẹ wọ́n títí ìgbàyà ní pọ̀ ah, ó tó ọlọ́run bàbá ọlọ́run ló ṣètò Islam application yìí ká lè rálàyé rẹ̀ ṣe àṣóhùn ìyà ti jà wọn sàábé tó tó bẹ̀ ìgbà wà sọ̀ka ìlóyọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀mọ́táyà fún yìí ìntáyà ó tún wílé pé kú fún ẹ̀ìdíyàtọ̀ ẹ̀yin mùsùlùmí tán fìyà jẹ ẹ̀yẹ ẹ̀ẹ̀gbọ́dọ̀ retaliate o ẹ̀gbọ́dọ̀ ṣe kí ìjọba ẹ̀ẹ̀gbọ́dọ̀ retaliate ẹ̀ẹ̀gbọ́dọ̀ jà ẹ̀dá mọ̀ ìwòye ẹ̀dá ṣe yìí lóò tó kẹ́lò ní òṣàkó mùsùlùmí wọ́n fìyà jẹ wá aláàgbọ́lọ́ ó yá tún bí ti ara wa ọtún ní púpú àìdíyàtùn ọtún ní agbọ́sọ̀rọ̀ lábájá kí ni àwọn ṣe ìjẹwà tí wà ọ̀yà ẹkùnrù ìlú bàbá wọn ìlú ìyá wọn ibi ẹ́ ti tagbò sí ibi tí ẹgẹ́ lómi ò gbéjú mi láyé àbínú mọ́ká ẹ máa lọ níbo ni a máa lọ báyìí ẹmọ́ lọ́dọ́ ọba kẹta ń pè ní nàìjíríà ọba tí ó fàyè gba àbòsí ni ọ̀dọ̀ rẹ̀ ní ẹmà lọ Habasha tẹ́pẹ̀ ní Abyssinia lónìí Ethiopia ló ń jẹ́ lórí lónìí wọ́n bá lọ́bẹ̀ ilé ẹ̀mọ̀ fáwọn tẹ́rọ́rìsì àwọn bèbèrè wọ́n bá tún mọ̀ọ́mọ̀ wọ́n tún wá wọn lọ́bẹ̀ ẹ̀dàkùn ń gbà àti ibi tàbá ti sáfún ni a mọ́ ń padà ní àwọn ilé yóò padà o àwọn atúnmọ̀ ọmọ wa kó owó tó tó owó wọ́n kó ọwọ̀ wọ́n kó góòlù wọ́n kó gbogbo ẹ̀ tó yẹ ìṣòlọ́dọ̀ ọba bí sí ọ̀hún nàjáṣí a máa déwájú rẹ̀ wọ́n kọ́ pẹ́bùnlẹ̀ rẹ̀kẹ̀rẹ̀kẹ́ wọ́n kó lẹ̀ tán tí ò wá ni a máa bó sàmọ́ a wá ní àláùtà wọn nìkan ni a máa sùn ọ̀rọ̀ wọn látorí ẹ̀wà ìlú rẹ̀ ń bí ìnáwà sáwá tọ̀ irú tó ṣe wá kó mọ́ṣẹ̀kọ́ náà wọ́n gbà fún wọn o àwábẹ́pọ̀ lé wọn kú òtúkù rẹ̀ fún ẹgbẹ́ wọn padà wá sí Mẹ́kà tí wọ́n fẹ́ kó lé wọn padà wá sí Mẹ́kà káwọn ó tún lè e. ọba bá ní ó bá rojú ọbẹ̀ nígbẹ̀rí kan tó tún dé kò tán bá fún wọn ní ọ̀rọ̀ tán bá dé nìsì wọn àdé kólẹ̀ sí ọ fún ìdọ̀bálẹ̀ tán bá tún dé nìsì jésù rẹ̀ tọ́lọ gbàgbọ́n wọn à nígbàwọ́n sí jésù ó gbò kan náà fi dáa wọ́n bá àwọn wa rahmatullahi wa barakatuh sọ fi ní tí ah, àwọn ẹni yìí náà máa dé náà sọ̀rọ̀ yìí wọ́n ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹ̀ńgbà tó jẹ́ ẹ̀ńṣe gbà ẹ̀ńṣà wo kí ló dé jẹ́ ṣe bẹ́ẹ̀ ah ọba bẹ̀rẹ̀ Allahu Akbar àwọn ọmọ kí àdúrà mọ́lẹ̀ fọ́ba wọ́n kí ọba wọ́n yìí wọ́n ní ọba bá tún nínú irun gbogbo náà sọ ibẹ̀ kọ́ lórí àwọn bàbá tẹ̀rí tó wáyìí àwọn àti wọ́n sọ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà irú

ẹ̀dàkùnwò ló jẹ fówárí lóòtọ́ ó ní a mọ́ ṣẹ̀bàjẹ́ mọ́ ó ní a mọ́ jalè mọ́ ó ní a mọ́ rẹ́pù ọmọbìnrin mọ́ ó ní a mọ́ fẹ́ ọmọ níṣú lọ́kà ó ní a mọ́ fẹ́ ìmọ́ra ó ní a mọ́ ṣàánú ara wa ó sì ní a mọ́ bọ́ ṣàmọ́pọ́lọ̀ ló dá wa ni ẹni àmọ́wọ́lẹ̀ ìdájé ṣùgbọ́n anábì tí àwá sí ní tọ́ní bọ̀ yìí ó wá gbáṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tí iṣẹ́ ṣe ní tẹ́bẹ̀ náà ni ọba tó múṣẹ́ ìyọ́ níbẹ̀ mọ̀kọ́ ń parọ́ mọ́ wa ní ìdáwò mọ̀gbánṣíwá àwọ kàntàfẹ́ ní sáṣẹ́ ọmọ ọgbọ́n àṣìtàfóhùn ní ọgbọ́n àṣìtàfẹ́ mẹ́ta ọlọ́kan ń bẹ àwágbàfẹ́ wọ́n ọlọ́run tọ́lọ̀ ọ̀ránṣẹ́ ni ó ní tí ń bẹnu síra ọ̀nà lòó

wọ́n kà lédé wọnú ìlú kan ó sì máa pàwọn èèyàn wọ́n wọnú ìlú kan ó sì máa tìtà pàwọn èèyàn wọ́n wọnú ìlú kan ó sì máa dé obìnrin wọ́n sí ìyàgbé ó lè máa sọ́rán sọ́ wọ́n lò lúkan wọ́n láwọn fẹ́ gbàjọba bẹ̀ ẹ̀dàkùn tó jọ mọ́ ìtàwọn eléyìí sí ẹ̀bá ní ìsìlámù ní àṣẹ jihadi nígbà wá bẹ́ẹ̀ àdẹ́lẹ̀ sí insha Allah abákú ọ̀pàdà sí mọ́ká àwọn sàbẹ́ sí ń gbé mọ̀ bẹ̀rún ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ mọ́ká tọ́lá nẹ́bí òkú ọlọ́run ní kòkó kú àwọn sàgbé tó nígbẹ́ kú ànẹ́bí òkú àgbákàrí òkú in tí ó bẹ̀rẹ̀ kánẹ́bí kú ní pé à ah, mọ̀lẹ́bí ànẹ́bí kọjá ẹbí tí wọ́n lè kọlù mọ̀lẹ́bí àgbákàrí kọjá ẹbí tí wọ́n lè kọlù bó láti wá ṣe lànẹ́bí bá ń kírun lọ́wọ́ ń jọ́kàn nù kàábà ló bá tẹ́ áyà débì kan áyà òun ló wo àwọn kèfèrí lára wọn mọ̀gbà táwọn wúrẹ̀ lọ́pọ̀ orí kan lè fọ́lọ̀wọ̀ ìborí kanlẹ̀ tán wólẹ̀ kìí ṣe tẹ́ntó pà o wọ́n wà fọ́ọ̀ṣ wọn mọ̀gbà tí àwọn náà wólẹ̀ fọ́lọ̀ ìròyìn wọ́n wólẹ̀ yìí ló bá ṣojú ẹnìkan tó ń bá gbéra láti mọ́ká ó bá lọ sí habasha níbi táwọn sàádọ́wà lọ́dọ̀ nàjáṣí ìgbà tó wọ́n débẹ̀ ó ní ẹjá mọ́ lọlé o ọlọ́ ti gbàdúwà wa gbogbo gẹ̀gẹ̀ rí mọ́ká mẹ́tìkà bá mẹ́bí kódà wọ́n jọ kírùn lánàá ni wọ́n jọ kí ìrìn ìdùnnú àtàrà náà bá bọ̀ mọ́ta adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ nígbà wọ́n wọ mọ́ta bá ìdé ọtúkó jẹ́ nùlá àti wọ́n ní wọ́n ti jalè àwọn ẹ̀dá ẹ̀ bá ti rányàn wá ó yá sọ fáwọn sàábèèrè àwọn tọ́lẹ̀kẹ̀ ń gbà lọ́tí wà ní mọ́kà àtàwọn tọ́wà ní abájá gbogbo oye pẹ́ra ẹ̀mọ̀ lọ yẹ́sìríbà yẹ́sìríbà ń ló wá di Mádínà tó ní anábíwá rán mùsùlùmí ìbìnà ọmọrẹ̀ ó yẹ̀ yẹ́ ìtì máa lọ Mádínà kalẹ̀ ẹmọ lọ rí kọ́ ẹmọ́ sí ń kírun ẹmọ kọ́ wọn ní Kùránì ẹmọ kọ́ wọn lọ rí kọ́ wọn kéwú nílùú Mádínà ìgbà náà bí ó padà wá dé kí mọ́ fagùn máa gbogbo ogbó ànẹ́bì ti lọ náà ìgbà ànẹ́bì ó ṣe lẹ́kà lápúbákàrè ó wá dé ìjọlá ìgbà náà láyà akẹ́sẹ̀ wá ń sọ̀kalẹ̀ pé ó zínà nílẹ̀ zínà kú ti lúbẹ̀ annahu zulimu ó tẹ́lẹ̀ nílẹ̀ zínà ikọ́ sàrúnà bí annahu zulimu ọlọ́run láti wáyé ọ̀dá báyìí fún àwọn ẹni tó ṣe fáwọn nǹkan gbógun tì tí wọ́n ń ṣàkóso wọn a ti yọ̀ǹda pé ẹ̀yin náà ẹmọ́ wọ́n láyé hàn Inna Allah ala nasrihim laqadir ọlọ́run sì fi kàfà kó náà wọn lọ́wọ́. Ìgbà náà ni yọ̀ǹda ẹkọ̀yà fúnra yí jẹ́sẹ̀ wá dé. Ìyọ̀ǹda ló tún wá dé, ìyọ̀ǹda fẹ́ lè rí taliẹ́sì tó bá wù yíwá ni, kò sí ìgbàṣẹ́. Ṣéjì àkọ́kọ́ ẹgbọ́nà ṣe gíní, ẹgbọ́nà ṣà. Ṣéjì ẹlẹ́ẹ̀kejì kí ló dé? Àdáhùn máa tẹ bá fẹ́ gbígbà ara yín tí ìjẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé tọ́ ẹnikẹ́ni tó bá ilé ti gbógun tì wọ́n nínú yín ẹgbógun tì wọ́n padà ìbáṣẹ́ ìsìlámù wa kọjá àlàbáhùn ẹni bá gbógun tì yín ẹsẹ̀ tí ni ẹgbógun tì wọ́n tó lájọ́ wájọ́ tẹ́rọ́lìsì ẹgbẹ́ lájọ́ tẹ́ ni ọmọ táwà gán bá bí mọ́ tọ́ mọ́ bá ní kí wọ́n ná níta ó wá tó fún wálé kí ẹ̀ẹ̀dáhùn bàbá wa lọ́nà tí ẹ padà àwọn ìyáwá bí abọ́ ọlọ́wọ́ta jẹ́ pèdà wọ́n fọ́yí mo máa ń sára àwọn ìyáwá mẹ́rin tọ́mọ̀ kan tọ́bà nà bá ti ta ó wá sùkún wálé a máa ta ló nẹ̀ tó bá jẹ́ ẹgbẹ́ rẹ̀ lónà ó tún wá fi kún ìyà yẹn wó sàn dárùn wó sàn dásí pátá lọ́nà tí ẹ padà lẹ́yìn ìyáwá bá wá lè nípa ọmọ yóò kọ̀yà fúnra rẹ̀ sọ́lọ́run tó wá jù ẹwà tẹ́ kó sọ̀rọ̀ mùsùlùmí dẹ̀ sí àgbọ̀kó náà ẹjà fásà tó bìnú ẹ̀dàkùn bóò ní kí á ṣe wá tọ́tẹ́ lọ́dísì ó wá kan ṣe jẹ́lẹ̀kẹ̀ẹ́rin ṣe jẹ́lẹ̀kẹ̀ẹ́rin ní pẹ́tọ̀ tẹ́yìn mùsùlùmí bá ti wá jẹ gàba lórí ìlú kan ẹ̀yin lẹ fi ń kọ̀ntró bẹ̀ kí wọ́n bá láwọn wá fẹ́ gbénú ní wọ́n lè gbébẹ̀ o àmá tí wọ́n bá gbé bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ́tàkì tí wọ́n bá ti wá sọ́tàkì owó orí ẹ̀fà wọn jàgbà náà tó lẹ́yìn náà títí kí ìjọmá ẹ̀tì lágbára ẹ̀dàkùn inú Nàìjíríà bá wà ní ti yẹn ní bá ti jẹ́ ìjọba tó lè ṣe fún mọ̀ sọ́tàkì ìjọba bàbákùngbà bá ní bàbákùngbà ẹ̀dàkùn ẹjá sí ẹ̀sàkùn Islam wà ìyẹn dúró kò dárú terrorism dúró lọ́tọ̀ islam ń kọ́ ọlọ́mọ́sá fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹjá dúró báyìí àsìkò ayílà ti tó àwọn àbáwó sì rẹ̀ sinmi lórí inú àwẹ̀ láwà ọlọ́mọ́sá sàlẹ̀kún dáadáa fún wa ẹjẹ́ wá sọ́tọ̀ ìkéré kan tó parí ọ̀rọ̀ islam ò fẹ́ ìtẹ̀rígbà ìfọ̀kànbalẹ̀ ló fẹ́ àfáà ńláńlá kan lọ́dún kan wọ́n lọ pẹ̀lọ́mọ́ kéwù wọn àwọn akọjá ní oko kan oko yẹn àgbẹ̀ tí ń dákó ń bẹ́ tálíkà ọ̀dọ̀ kò níká kò nígbòrò ìgbà tó wá fẹ́ wọnú oko ó gbọ́ bàtà rẹ̀ lẹ̀ṣẹ́ bá ọ̀nà ó wá wọnú oko lọ ṣiṣẹ́ àbá àtọmọ tó wá bọ̀ náà bá kọjá ń bí ẹ̀bá ọ̀nà yẹn lọ́mọ kí ó yẹ bá rí bàtà ṣáàlú bàtà rẹ̀ àkàràwà kúmọ lọ ẹni bí ó ní bàtà yìí tálíkà ọlọ́nkan ní ó jẹ ẹjá fọ́rọ̀ rẹ̀ káṣùkú ẹjẹ́ bá káwò bóò ní ó ṣe act nígbà tó bá jáde mú òkú àfá ni a èyí tó sọ kò bá ìsìlámù ọ̀ dẹ̀rùbà yẹn ó mọ̀ fẹ́ ni tí bàtà rẹ̀ tó lè jẹ tó báyìí ha ò sí bẹ lára rẹ̀ ìrònú sí bẹ lára rẹ̀ bàtà tí tún wá ń rí kìbọ́sẹ̀ mọ́ bí ni ìwọ́n tún wá ní apó àbí fún bà nújẹ́ nù ní àbágbégbó òfin ṣe mọ́ lówó lọ́wọ́ owó sí lọmọ tí ó èyí tá ti ṣe yíò ṣe bí wọ́n dájẹ́ kájá káàkì fún sí àbí kò lè tó bà mọ́jẹ́ àkóbá náà kó owó tó tówó kó sínú bàtà ìṣẹ́gíní kó owó tó tówó kó sínú bàtà ìṣẹ́gíní jẹ́ àwa lọ sáásábẹ́ ẹgbì wọn èyí ẹ̀ṣìn mọ́gbọ́ ẹ̀yìn àyí kí mi dáàkì sí nígbàbẹ̀rẹ̀ lè tèbì ní ọ́yà a máa mú olùbàtà àgbẹ́bá já láti gbogbo nígbà tó ń lọ wọ́n sọmọ́rọ̀ ìjáde tí ó jáde ìjẹ́ kó kẹ́ṣẹ̀ bọ́ bàtà kí ní tẹnu bàtà yìí òkúta ìgbé kí ní kẹ̀ẹ́ yóò yọ ẹṣọ̀ tó jáde tó ń gbé bàtà láì owó já lẹ́sẹ̀ owó ha owó owó ha ha